àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà bákan náà gbogbo àwa mùsùlùmí atọrọ àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run àkíyèsí ọlọ́run kó mọ bá gbogbo àwọn olùkọ́ wa àwọn òbí tí wọ́n bí wa a sì tún bẹ ọlọ́run ọba gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà kọ́lọ́run kó ṣe ìjókòó yìí kó ṣe ní ìjókòó ìjọsìn fún wa kó sì bá wa fi sínú òṣùwọ̀n ṣẹ́ oore wa. Amen nítẹ̀síwájú ibi tí a bá tafsir wa dé lánàá òun ni gbàtí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń ṣàlàyé fún wa ntí òun ó fi ojú àwọn tí wọ́n ń kọ́ di iṣẹ́ ọlọ́run àwọn tí wọn ò ṣe tí wọn ò sì tún jẹ́ kí àwọn tó fẹ́ ṣe ó ṣe ntọ́lọ́run ní òun ó fi ojú wọn rí tó bá di dọ́gbìn dàrú kìyàmà ibẹ̀ náà ni a tún gbé tẹ̀síwájú lénìí abẹ́lẹ́wọ̀n bá nínú títóbi rẹ̀ kí wọ́n ṣe fún wa ní àgbọ́yé rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ أقفوا على النار النار فقالوا فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين أعوذ بالله من الشيطان الرجيم ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين نعم بل بدا لهم ما كانوا يغفرون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون أبرات القرآن pẹ̀lú fífi ọlọ́run sí olùṣọ́ kó sọ wa kúrò níbi aburú shaitan ẹni ègbé ẹni ègún ẹni àgbéjìnà síkẹ́ tọ́lọ́hún bisimilahi rahman rahim. abẹ̀rẹ̀ tuntun ma qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe kó do àwa tá a bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ọlọ́run kó ṣe ẹnìkọ̀ọ̀kan wa nù ẹni tí ó kẹ́ níjọ́ náà. ọlọ́run ọba ni walaw tara idh wuqifu ala nnar. walaw tara idh wuqifu ọlọ́run ọba ni walaw tara idh uqifu ala an-nar ọlọ́run ní tirẹ̀ ànábì tó o bá láǹfààní àti rí ń tá fojú àwọn kèfèrí rí ń jọ náà walaw tara tí wọn náà bá rí ó mọ̀ pé kì í ṣe nǹkan kékeré la fojú wọn rí ń jọ náà idh uqifu ala an-nar nígbà tá a bá dá wọn dúró níbi ẹnu ọ̀nà náà pé kán máa wo ibi tí wọ́n dé sí tí wọ́n wá ń rí ìyanu náà tí wọ́n ń rí ìnira nu náà tí wọ́n ń wo bí iná náà ṣe lágbára tó tí wọ́n tún wá ń wo ara wọn pé sáwọn náà làwọn ò bọ̀ síbí ọlọ́run ní fàkọ́lù. ọlọ́run ọba ní tí wọ́n máa sọ ni pé alẹ́ ìtànẹ́ nùrọ́d ìbámu dáa ó mọ̀ ṣe fún wa tó bá ṣeé ṣe ni kí wọ́n dá wa padà sáyé iná tọ́lọ́run ń sọ fún wa láyé òun náà láti rí báyìí kọ́lọ́run bá jẹ́ káwọn wá padà sáyé táwa bá lè láǹfààní àti padà sáyé wala nukadhiba bi ayati rabbina àwọn ò tún pé àmì ọlọ́run ọba kankan nírọ́ mọ́ ṣùgbọ́n èyí tí wọ́n ń wí òun kò bá mọ́ wa nakuna minal mu'minin kódà àjọ kan nínú àwọn ẹni tí ó kọ́kọ́ gba tọ ọlọ́run tí ó sì gba tànẹ́bì ọlọ́run ní tí wọ́n máa sọ nìyẹn nígbà tí wọ́n bá fojú rí iná. ọlọ́run bá ta wí bal lil idrob bal bada lahum ma kanu nítorí pé ó ti fojú hàn sí wọn bàdá ó ti fojú hàn sí wọn. ma kanu yukhfuna min qabil ẹni ti wọ́n ń ọ bò tẹ́lẹ̀ kí ni tí wọ́n ń dọwọ́ bò ó náà ni gbogbo ntànàbí ń sọ wípé náà ń bẹ àlìjánnà nbe bẹ ànábì ọlọ́run lòún gbogbo nǹkan yẹn wọ́n dọwọ́ bò nígbà tí wọ́n ń ولو ردوا لعادوا لما نهوا عنه وإن àfọwọ́ alimubarid onituma badala makanu yòkfúnà min kọ́bìl onítùmọ̀ rẹ̀ ó náà ni wípé badala jazau kúfúrihim ẹ̀san ìjẹ́kẹfẹ́rí wọn láyé àwọn náà fojú ara wọn rí wọ́n ń gbọ́ láyé ni pẹ́ẹ́n tó bá jẹ́ kẹfẹ́rí ọlọ́run ó fi sínú náà wọ́n kàn ń gbọ́ sétí ni ṣùgbọ́n níjọ́ ta wí ọlọ́run ní iná tá à ń sọ náà lẹ́ ń wò yìí ọlọ́run wa ní balibada aláhùn makano fúnà min qabl. àfa wọn tún ní ayébàdà ta amáàlú umse yíyá gbogbo àwọn ṣe ibi tí wọ́n ṣe yóò wọ́n mọ̀ rántí ẹ̀ yóò fojú wọn sí wọn níjọ́ náà torí pé ọlọ́run sọ láàyè mí inú alukur'an ọlọ́run ọba ní audu billahi minash shaitani rrajim yawma yatadhakkaru l-insanu ma sa'a wa burrizatil jahimu liman yara ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama wà gbogbo téèyàn bá ṣe pátá láì dá ọmọnìyàn ọmọ rántí ẹ̀ nígbà tó ọmọnìyàn bá ń wo náà jahannama báyìí yatadhakkaru l-insanu ma sa'a wa burrizatil jahimu liman yara alijahim waburisati alijahim lima yàrá iná jahim àfihàn gbogbo ẹni tó bá lójú ní òòrì níjọ náà àwọn kèfèrí nígbà bá sún wọn mọ́ ìdì iná ọlọ́run ọba ní balbadala kanu yukhfuna min qabil ọlọ́run ọba ní gbogbo ohun tí wọ́n ń dọwọ́ bò nígbà tí nígbà tí wọ́n bá rí náà jahannam yóò hàn kedere sí wọn gbogbo ẹ̀ ni wọ́n máa rántí. ọlọ́run ọba ní wàhálà òrò dùn ó ọlọ́run ọba ní tí wọ́n ń béèrè fún wípé kọ́lọ́hún kó dá wọn padà wá sáyé káwọn lè wá ṣètò ọlọ́hún àti dá wọn padà ìyẹn kọ́ ló ṣòro fọ́lọ́hún bó tilẹ̀ jẹ́ pé kò sí nínú ètò pé wọ́n tún padà wáyé mọ́ ṣùgbọ́n làwọn ọba ní wàláwó ròdú àti mọ ibi tọrọ wọn ó padà já sí kódà bá a dá wọn padà wá sílẹ̀ ayé láti padà wá ṣiṣẹ́ rẹ̀ làádó lè máa nù hó àníhù ìta pé wọ́n mọ̀ ṣeun náà ni wọ́n tún padà wá ṣe láyé iná tí wọ́n rí ló bà wọ́n lẹ́rù kí jẹ́ kí wọ́n bẹ̀rù ọlọ́run bá a bá dá wọn padà sílé ayé tán ní tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ òun náà ni wọ́n padà wá máa ṣe lẹ́ẹ̀fìmọ̀ ẹ̀rọ ọmọnìyàn tọmọnìyàn bá ń bẹ lórí ìṣòro kan yóò ní ah, ọlọ́run tó ń bá lè gbádùn àti ẹ̀ lòun ó máa ṣe jama nígbà wọn bá gbádùn tán yóò gbàgbé ọlọ́run ìyẹn ń bẹ nínú ṣíṣe ọmọnìyàn ẹni tí ń bẹ nínú wàhálà kan pé ah, ọlọ́run o ọlọ́run o nígbà tọ́lọ́run bá jẹ́ pé rẹ̀ tán yóò bá gbàgbé ọlọ́run mo ní àṣebí wọn náà lọ ń sọ ńgbà tó wà nígbà ṣòro pé tọlọ́run lọ́ọ́ máa ṣe gbẹ̀yẹn nígbà yẹn nìyẹn nígbà wọn gbádùn tán yóò bá gbàgbé ọlọ́run ọlọ́run ọba ní bọ́rọ̀ àwọn kèfèrí ṣe rí nìyẹn ìgbà tí wọ́n rí iná iná ló bà wọ́n lẹ́rù iná fi ń tọrọ pé kọ́lọ́run ó dá wọn padà sílé ayé káwọn ò lè wá ṣe dáadáa káwọn ó wá lè bẹ̀rù ọlọ́run káwọn ó lè gbà fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní wàhálà òrùdú bá a bá tiẹ̀ dá wọn padà bó ti yẹ pé láwọ yẹn imtina uli imtina ọlọ́run ò dá padà yẹn ò ní wáyé ṣùgbọ́n ká tiẹ̀ sọ pé a wọn padà wá sáyé làádú ìlà limanu an ìta kọ fún wọn pé kí wọ́n mọ̀ ṣeun náà ni wọ́n padà lọ mọ̀ ṣe ńgbà tí wọ́n bá tún padà wáyé. wà á ní nàgùn làkàlẹ́ náà ọlọ́run ọba ló kùrọ̀ ni wọ́n iná tí wọ́n rí ló bà wọ́n lẹ́rù kì í ṣe pọ́n bẹ̀rù ọlọ́run wà iná omulaka dìbòn ọlọ́run ọba ló kùrọ̀ ni wọ́n èyí tẹ̀ ń sọ yẹn ìyẹn ò jọ ọlọ́run ọba lójú dé ipò ọlọ́run wọn wà sọ pé ọ̀dà ẹ̀jẹ̀ ń dán padà báyà wọn wà padà wá sinmi ọlọ́run ní bá a dá wọn padà náà torí pa akú ti mọ̀ pọ́ mọ́ náà ni wọ́n jẹ́ lèyàkìdíyà mọ̀ránkà náà mọ̀ fẹ́rẹ́ wọ́n la ètò ti parí lérí wọn bọ́ padà wáyé náà wọn ò ní torí ẹ̀ padà wá ṣetán lọ́hùn ọlọ́run ọba fi sọ pé wá innahum ọlọ́run ọba ọba tó ń mú ọ̀rọ̀ ni tó sì mọ gbogbo tí ń bẹ nínú gbáyà torí pé ó ṣeé ṣe kẹ́nìkan ọmọ rò pé bọ́lọ́run ba náà tó bá sànù wọn tó bá dá wọn padà bóyá wọn bá padà sí tọ́lọ́run ọba ní kó tó máa rò yẹn òun ti mọ tí ó ṣẹlẹ̀ bó ń dá wọn padà gan-an náà wọn ò ní ṣe tọ́lọ́run wà òpùrọ́ làwọn kèfèrí náà. ọ̀pọ̀lù ìnìyà ilẹ̀ àyàtò ìdúnyà wàlẹ̀ àlẹ́hàmìdìmọ̀bẹ̀rún. ọlọ́run ọba ni wà kọ́ lu ọ̀rọ̀ tí wọ́n ń sọ nígbà tí wọ́n ń bẹ láyé ìgbà tí wọ́n bá ti jẹun tí wọ́n yó wọ́n fẹ́ náwó wọ́n rówó ná wọ́n fẹ́ lọ sọ wọ́n rásọ gidi lò wọ́n fẹ́ kọ́lé irú ilé tó wù wọ́n ni wọ́n ń gbé nígbà tí wọ́n bá jẹun tí wọ́n yó tán nígbà tí wọ́n ń bẹ láyé ní tí wọ́n máa ń sọ ni pé wà kọ́ ló. ẹni tí wọ́n máa ń sọ ni pé ní híyá ilá hayatuna dùnìyà kò sí ti ń jọ̀rùn ìníhíyà gbogbo gbádùn tá à ń lò yìí náà ilá hayatu dùnìyà ayé yìí nìkan náà ni. Haya, ẹni tó bá gbádùn láyé náà ni ọlọ́run ọba fẹ́ ẹni tó bá ti jìyà láyé ọlọ́run bínú sí náà ni àwọn táwọn ń gbádùn láyé yìí ọlọ́run ń fi àwọn náà làwọn fi ń gbádùn báwọn ò tiẹ̀ ṣe tọ́lọ́hún lẹ́lẹ́mí ò fi máa sọ wípé ayé yìí làwọn ó ṣe tọ́run bá tiẹ̀ ń bẹ káwọn ó tó wá padà wá sọ̀run ọlọ́run ọba ní àwọn kèfèrí wọn a máa sọ bẹ́ẹ̀. ọ̀pọ̀lú ìmìhìyà ilé. وما نحن بمبعوثين إن هي إلا حياتنا الدنيا pé gbogbo ń tẹ̀rí ẹ pátápátá ní pọ́run kan ń bẹ àlìjẹ́nà kan ń bẹ iná kan bẹ ta ló dé bẹ́ẹ̀ àbáwọn èèyàn sọ wọ́n máa ń sọ ẹlòmíràn ni àlìjẹ́nà pé àkàndùnra wa nù ni because àlìjẹ́nà kankan gbogbo tó bá ti jẹ́ náà ló ti ń jẹ́ láyé o bó bá ti jìyà ìyà náà lọ́wọ́ àjẹ́ ẹni tó bá ti ń gbádùn àlìjẹ́nà rẹ̀ náà ní lóhun ọlọ́run ọba ní bí wọ́n ṣe ń sọ nìyẹn àwọn tó ń sọ yìí láyé nígbà tí wọ́n wá rí iná náà wá ní ọlọ́run jáwọn ó padà wáyé káwọn wá yí ọ̀rọ̀ yẹn padà ọlọ́run ní yẹn ò ṣeé ṣe mọ́ wàkọ́ọ́lù ọlọ́run ní wọ́n máa sọ in hiya illa hayatuna dunya wọ́n ní gbogbo tí ń bẹ ìṣẹ̀mí ayé yìí náà ní gbogbo ẹ̀ gbogbo ń tábà máa jẹ́ ń tá a ṣe ń tí ó máa ṣe wá ayé yìí nìkan ló mọ̀ irọ́ ni ń jẹ́ pé wọ́n gbẹ́ nìkan dìde lẹ́nu ọlọ́run wà máa nahnu bima bi'uthin àwa ò sínú ẹni tí wọ́n tún gbé dìde sígbà tá a tán ti sìn yàn tó ti jẹrà kódà tí wọ́n ti sọ̀nà síbi tí wọ́n sin sí tí katapila ti ti wú gbogbo ẹ̀ bó lọ́lọ́wọ́ tó ṣe gbé yẹn dìde ọ̀rọ̀ àwọn kèfèrí nìyẹn ẹ sì pẹ́ lómi náà mọ̀ rò pé ẹ mẹ́jà tara wa jẹ ẹni tí wọ́n ti sin tó ti jẹrà tégun rẹ̀ ti kù kẹ́kẹ́ ẹ tún wá ní ọlọ́run ó tún wá gbé dìde irọ́ pátápátá ní jẹ́bi ẹ̀já wa nǹkan mi sọ. ọlọ́run ọba ní bí wọ́n ṣe mọ àwọn ti wá gbàgbé wípé iṣu tẹ̀yìn fi sínú lẹ̀ iṣu ọmọ jẹrà àbí òní jẹrà jẹmọ́ nígbà ọba tún wá jẹrà tí tó bá tún wá yá iṣu ó tún wá ta yóò tún wá jáde lódìdí ẹ̀ tún wá hù jáde èyí wọn ẹ̀ tako abọ́ọ̀ṣù tẹ̀ fi sínú lẹ̀ tó jẹrà tanyanyan ó tún wá tó bí iye àwọn àsìkò kan ẹ tún wá wú di ibẹ̀ ẹ tún wá wú odidi iṣu odidi ẹ wú jáde ẹ bọ́lọ̀ ń jiyàn lórí èyún kí lóore tẹ fi ń jiyàn lórí pígbà tán bá gbin ẹ̀yìn náà bí iṣu tẹ ẹ jẹra ẹ padà wá ta lódidi. ọlọ́run bá láwọn kèfèrí wọ́n lérò pa ní gbé wọn dìde. ọ̀bẹ náà wọ́n rọ̀ bí ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn pé mo fọ ọlọ́run tó dá mi búra làtúbà àfún wàláì wọn gbé gbogbo yín dìde. súnmọ́ látúnà bá ọ̀nà bímọ àmìlítàn wọ́n tún wá fún yín ní ìròyìn tí kò wá ṣe kódà láyé kanú alukur'an ọlọ́run ni a yín dìde kódà egun ọwọ́ yín á tún bó ṣe wà. bàlá kọ́ dirí na banana. lẹ́yìn ìgbà tí gbogbo ara yín bá jẹrà tátà bá gbé yín dìde banan ó náà ni àwọn joint joint ti ń bẹ níbi àwọn ọmọ níka n'i ọlọ́run ní àtúntò rẹ́gí nígbà bá gbé yín dìde. anabi wa muhammad sallallahu wa sallam anabi ni ana awwalu man yanshaqu anil ard anabi ni emi ni ẹni lanu fun nínú gbogbo nínú àwọn anabi ni ìyẹn àwọn àpọ́nlé tọ́lọ́run fi ròyìn ànábì sallallahu alaihi wasallam tó lẹ́rìí òun ni ká fi ròyìn ànábì ṣùgbọ́n àwọn nǹkan tí ò lẹ́rìí ká má fi yẹn ròyìn ànábì bí kéèyàn máa sọ pé ẹ tánábì bá rìn ẹ̀ẹ̀kan ní gbèsè méjèèjì papọ̀ àlébù lẹ́yìn láìsẹ̀ yẹ àbí pé tánábì bá fẹ́ wẹ̀yìn gbogbo ara ni ó yí tán ọrùn bí ìgbà tọrùn ti tọrùn ti steve eyín o ṣé kùránì ló ròyìn ànábì bẹ́ẹ̀ abadis ló fi jẹ́ kí gbogbo àwọn òròyìn táwọn èèyàn máa ń ròyìn ànábì tí ò bá ti jẹ́ èyí tó lẹ́rìí ẹ jẹ́ ká jìnà sí nínú àwọn òròyìn tó lẹ́rìí tànàbì fi ròyìn ara rẹ̀ ni pé ana awwalu man yanshaqu anil ardu èmi lẹni àkọ́kọ́ nínú gbogbo ẹ̀dá ọlọ́run tilẹ̀ ó kọ́kọ́ lanu fún ànábì ni ó jáde nítorí pé gbogbo ara ni ó jẹrà nínú àwọn nǹkan tí ò ní í jẹrà wọ́n ń pe kinní kan ní ojibu zanabi eegun ìgégéru báyìí anabi ni kò ní í jẹrà ibẹ̀ láti máa ta ibẹ̀ léegun tó ní ká àdìsí yẹn bẹ́ẹ̀ nu sunan abi dawud ibẹ̀ ni gbogbo èèyàn ó ti máa ta ibi eegun ìgégéru náà ni ó ti bẹ̀rẹ̀ yóò ti máa ta ọba tún dìde gẹ́gẹ́ bí ọbọ̀ òṣèwà kó o tó fayé sílẹ̀ kó o tó jẹrà ọlọ́run ọba ni kódà kí n da yín padà lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti jẹra yẹn ó rọrùn fún mi ọlọ́run torí pé nígbà tí ẹ wà bẹ́ẹ̀ ṣe wà yìí gan láti bí àìsí náà láti mú yín wá tẹ́ ẹ bá tún wá sí mọ́ àti tún da yín padà kẹ́ ẹ mọ́ bẹ́ẹ̀ kò lè ṣòro fọlọ́run ibi tó ti bira ẹ léèrè ó náà ní pé ojú ẹ̀dá ojú àbí substance ojú ó yàtọ̀ sí awọ àtẹlẹwọ́ awọ àtẹlẹwọ́ ó yàtọ̀ sí màtíríà tahan tahan yàtọ̀ sí erigi erigi wá dàbí rọ́bà ń tiẹ̀ gbogbo ẹ̀ pátá látara omi àtọ̀kan náà ni àtọ̀kan òun ló di irun àtọ̀kan òun ló di mú àtọ̀kan òun ló dẹyìn ojú sọlọ́n tó wá ṣèyẹn ò lè wá tún gbé wa dé lẹ́yìn gbàtà bá ti jẹrà ó yẹ kó question omi bó o lomi ṣe di ojú bó o lomi ṣe di etí bó o lomi ṣe di àtẹ́lẹwọ́ bó o lo ṣe di ọmọ níka tí o sì fún pọ̀ tí gbogbo ẹ̀ yà kàtàkàtà àtàǹpàkò sì ní ìjọ ìka tààrin àtọ̀kẹ́ ìrẹsì ni ibẹ̀ yẹn ti yẹ kó ọmọ títóbi ọlọ́npọ́lọ́ tó ṣe eléyìí àti tún lè jí wa padà nígbà tá a bá ti jẹrà kò lè ṣòro fọlọ́run ọba.

ọ̀rọ̀ àwọn kèfèrí nìyẹn ẹlòmíín wa ń bẹ tó jẹ́ mùsùlùmí kò fẹnu sọ ni ṣùgbọ́n ń fi ṣe sí sọ ẹrẹ ẹlòmíín yóò wá ayé ọ̀hún mọ́yà bí ẹni pé ò ní kú mọ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni ayyukum malu warithihi ahabbu ilayhi min malihi anabi ni ta ni ẹni náà nínú yín tó ṣe wípé owó àwọn tí ó jogun rẹ̀ ló nífẹ̀ẹ́ sí ju owó tara rẹ̀ lọ àwọn sọ̀hábà ridwanullah alayhim wọ́n ní ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run kò ní sónítọ̀hún tí ó wà nífẹ̀ẹ́ owó ẹni tí ó jogún ẹ̀ ju owó tara tiẹ̀ lọ anabi sallallahu alayhi wa sallam anabi ní owó tiyín òun lè bá fi ṣe tọ́lọ́hún èyí tẹ́ ẹ ná sójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n owó táwọn èèyàn ó jogún òun náà lè tẹ́ bá ń kó pamọ́ ẹ sì rí pé owó téèyàn máa nífẹ̀ẹ́ sí ju lèyí téèyàn máa kó lọ báńkì lóòótọ́ jẹ́ kẹ́nu mọ́sálásí tá a máa ṣe fíṣẹ̀bílì láì à ń gba fíṣẹ̀bílì láì bí ẹni wípé wọ́n ti ṣàfitì fíṣẹ̀bílì láì síbi five naira wípé tẹ́nìkan bá fẹ́ fi one thousand fíṣẹ̀bílì láì là ń gbà bí ẹni pé n ò èèyàn ò lè fi one thousand lẹ̀ fún fíṣẹ̀bílì láì ibi ta fíṣẹ̀bílì láì mọ̀ ni kì í ṣe lọ́ńṣìn ẹ ah sorry mo rò pé so yọwọ àmọ ti àwọn owó èyí tó fẹ́ràn jù yẹn yọmọ ti fọwọ́ ti sẹ́yìn yọmọ ti sẹ́yìn tọ́wọ́ bá wá kan bí five naira tó ti ti ya yọ sọ sínú igba fisabili la ṣé five naira yẹn èyí tiẹ̀ nu èyí tó ń ti sẹ́yìn yẹn ìwọ kọ́ ló ní láàrin ká dijú ká yà á nísìn ọlọ́run lè mẹ́rù ẹ̀ sọ́dọ̀ ẹlòmíràn àpò rẹ lẹ́lòmíràn kọ́kọ́ mọ túwò ọmọ làwọn ṣẹ́ńjì kan lápò bọ́ ti kó kókó lẹ̀ mọ́. ọ̀nìkan mà rí pé lágbájá kówó kan lápò wọn àwọn èèyàn tiẹ̀ ní rí náà béèrè ọ̀rọ̀ owó mọ́ òun ti kónu níbi táyé burú dé àwọn ẹni bí wọn a sì kó nǹkan sọ́nà fọ́kọ̀ lóru ọkọ̀ ọmọ sáré tí ó gùn tí ó tàkìtì nínú ẹ̀jẹ̀ báyìí wọ́n sì tó kó so látara gbogbo àwọn tó ń serú nǹkan báyìí ṣe mọ̀ pé àwọn náà gbà pé wọn ò gbà wọn ò gbà pọ́lọ́ wọn ó gbá wọn dìde kì í ṣe bí ká sọ lẹ́nu téèyàn bá nígbàgbọ́ ọpọlọ wọn ó padà gbé wa dìde ó gbúdọ̀ lápá nínú wẹ̀yàn tó bá fẹ́ hùwà kan tó bá ti ronú wípé àṣé wọn ó padà gbé wa dìde wàlà òkú náà ìdá méjì náà torí kíná lakana ilmọ̀ òtúgá yàtàkùn lè hayé. òkú. wàlákínà ìdá mítínà bùrìtìnà wànúsí àlùbá àdàhù àǹkó lè ṣe é. àfààní wàlẹ̀ kunna ìdá mítìnà torekina àfààní tó bá ṣe wípé téèyàn bá ti fa eélẹ̀ ikú lò pin okun lè máa pè èrè gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́rìí jọ́fìn báwọn sì máa ń sọ nìyẹn wọ́n ní ikú ni èrè èrè kú nìkan ni èrè ẹni tó ṣé ẹni tó ṣe dáadáa náà ní kú ni lẹ́fìn mọ̀ pé gbàgbọ́ yẹn tako làákàyè ìgbàgbọ́ tiwọn náà ni wípé ẹni tó bá ti ṣàyídá ìrèsí ẹsẹ̀ rẹ̀ náà ni pé yóò kú ẹni tó ṣe dáadáa ò ní kú wọn ló wọn padà wá sáyé ṣùgbọ́n ẹni tí tó ṣùwẹ̀ ẹ̀ṣẹ̀ ń tiẹ̀ wọn ò ní dóhùn padà wá sáyé mọ́ ẹ jẹ́ bọ́ lọ sinmi ni ó ti mú ẹ̀ṣẹ̀ oúnjẹ náà nù ọ̀rọ̀ tí ò bá làákàyè mú àfààní wàhálà òkú ńlá ìdá mítì náà tó bá yẹ pé tá a bá ti fayé lẹ̀ wọ́n fi wá lẹ̀ bẹ́ẹ̀ oníkàlùkù ó máa sùn láyà abidán máa sùn sí tẹ́ pé bẹ́ẹ̀ ni lakana le mautu gayata kulli hayyin wa kana le mautu gayata. ìbá ṣe wípé fàájì gan ni tónúkàlùkù bá ti kú ọ̀rọ̀ ti parí nìyẹn ó fi gbogbo ilé ayé bá ti yàn jẹ́ wẹ́lo tó bá ti kú parí náà nìyẹn ìbárọ̀rùn pọ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀. wàlákínà ìdá mítìnà bọ̀rìsínà. wánú sí àlùbáàdà ó ó hàn kó lè ṣùgbọ́n gbogbo wa pátápátá ìdá mítìnà bọ̀rìsínà nígbà tá a bá fa ayé tó bá tún yá bùrìtìnà wọn gbé wa dìde wanusa alubada ho anko le ṣe. wọ́n wàá bi wá léèrè léèrè gbogbo nǹkan tí kó wá gbélé ayé ṣe ìgbàgbọ́ tó fo tó yanrantí nìyẹn tí gbogbo èèyàn bá ti wá ń ronú yẹn owó olówó tó ṣèṣì wọnú owó rẹ tó ń gan òsì mọ̀ pówó òun ti wọnú owó rẹ ọ̀yá tètè fún. kọ́mọ kọ́ ọba bá jọ bí alẹ́ kìí àmọ́ pé ah, ẹ jẹ lówó ah, owó yín wà mi. ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ó ń rántí wípé bò ìfinna wọ́n gbé wa dìde. ọ̀rẹ́ rẹ ò sí ń lé ó sì fàyàwó lé pé tọ̀ àti ń bára wa kan ẹ máa bá mójútó wọn àti ń bára àbọ̀ ọjọ́ tipẹ́ ntó ni tèmi náà ni ntẹ́wé náà ni ìwọ náà ló ní ọ̀rẹ́ lọ tán ọba lọ ń báyàwó rẹ̀ sùn ọba lọ ń sùn ti ọ̀ ń sùn ti ìyàwó ìyàwó náà sì jẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo àtọ́kọ́ bá wa kọ́ lulé tọ́ni bó ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ yín o wọ́n ń ṣe gan o wọ́n ń gbìyànjú o tọ́ba tó wá pè òun náà òun náà ni pé kí ni kí la ti ṣe là wà fúnra wa fún. Òyìnbó wánú sí àlùbádàún kò lè. Wánú sí àlùbádàún àwọn. Yóò wá túmọ̀ àdúrà lọ sáà máa fi ràn lọ́wọ́. Sọ́tì nígbà tí tó tá a ti jọjọ wà ó agbára Ọlọ́run. Òun ó sì túmọ̀ ṣàdúrà fún ọ lórí jẹ́ pọ́ lọ́wọ́ bá àbá tó tóbi ni ló fi sọ pé òun mọ tó pamọ́ ó fi yẹn ju nínú ọ̀kan nínú ọlọ́run fi tó pọ̀ ju ẹ̀dá lọ ọ̀kan nínú ẹ̀ nìyẹn ọmọ tó pamọ́ ọ̀rẹ́ yìí ó sì tún máa ṣàdúrà fún kódà yóò tún ní lẹ́nu pé tóun bá fẹ́ wálé láti rìn àjò tóun tó fẹ́ rà fọ́rẹ́ ọ̀hún rèé ìyàwó náà ó tún ẹ máa dúpẹ́ lọ́wọ́ wọ́n ń ṣe gan o wọ́n ń ṣe o ẹ dúpẹ́ lọ́wọ́ wọn o. jàmáà ó ṣeé ṣe kọ́rẹ́ nǹkan mọ́ tiẹ̀ mọ̀ rárá kọ́ mọ́ mọ́ torí pé obìnrin mọ nǹkan fi pamọ́ tí ò ní mọ̀ rárá bó ti wùlẹ̀ ọmọ ṣùgbọ́n ẹrù ọjọ́ gbé dẹ́lì kìá mọ̀ ní báyàn bí ọba mọ̀ wanu sí àlù ìbáàdàwò àwọn kò lè ṣe é wanu sí àlù ìbáàdàwò ló fi jẹ́ pé ṣíṣe àìgbàgbọ́ nípa àgbéǹde kì í sọ̀rọ̀ ẹnu nìkan àmọ́ fi ṣe sí sọ nígbà míì tó o bá gbà ẹ́ lọ́wọ́ gbé ọ dìde ó yẹ kó reflect nínú ọ̀rọ̀ ẹnu rẹ nínú ìwà rẹ àwọn nǹkan míì tó fẹ́ ṣe ẹrú ọjọ́ náà bà ọ́ má jẹ́ ń báyìí ìyẹn ni túmọ̀ pé èèyàn gbàgbọ́ pé ọjọ́ àgbéǹde ń bẹ ó lápa nínú wa wa nínú wa bá a ṣe máa bá ọmọ làkejì lò ẹlòmíì ń bẹ bí èèyàn bá fẹ́ ra nǹkan lọ́dọ̀ ẹ̀ tani ní wọ́n ta naira lápèjúwe iye tí wọ́n ń ta nìyẹn o sì mẹ́ni òun rí dáadáa èèyàn tó n'igbe ọ ní pé àjẹ́ ah, rà lọ́dọ̀ lágbájá níbi ọ̀wá dọ́dọ̀ rẹ̀ wá ní báyìí ni pé ṣé irú gidi original bi ebe ni ọ̀sẹ̀ yìí ẹ̀ mú twenty five náà o ẹ̀ mú twenty five ẹ̀ sáfàdúrà tí àwa náà ò ríra báwọn ṣùgbọ́n látara àpọ̀sẹ̀ yìí sẹ̀mọ́ sẹ̀mọ́ pé èyàn ò ní ilé náà mọ́ kéèyàn náà mọ́ tún wá di ẹni àbùkù pé ó ti ó ti ó ti fi pọ́n èyàn lé pé tó àárira báwọn ló ní sà twenty five ẹ̀ máa mú lọ bẹ́ẹ̀ sì ni twenty thousand náà ń ta gan ìyẹn náà ń pè ní habunu nínú fiqh olùbẹ́ẹ̀rì habunu nìyẹn nínú sharia islam téèyàn bá wá padà lọ mọ̀ pé twenty thousand ni wọ́n ń ta ṣẹ̀ríà wọ́n ní kéèyàn gba owó èèyàn lọ́wọ́ ẹnìyẹn padà ṣùgbọ́n ṣé èèyàn lè bọ ọmọ yíbò dánrú ẹ̀ wò ṣé ẹ mọ̀ pé kò ní fún yàn padà mọ́ ọ̀ràn ló sì jẹun dọ́gbẹ́jà kìyàmọ́ ló fi jẹ́ pé gbogbo ṣòwòṣòwò ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹlòmíín bẹ bó o ṣe súnmọ́ sí ni ó ṣe gbá ọ ìwọ ó sì máa rò pé ó ṣẹ̀dẹ̀ fún ọ ni lẹ́lòmíín fi ra nǹkan lọ́dọ̀ ẹni tó bá jẹ́ tó bá mọ̀ bó o ṣe súnmọ́ sí gba ni ó ṣe ọ bó o bá wá sọ fẹ́ lómi ìpò original ló wá kó o sì má sọ pé original bàrúùfù ni ó wàá tà fún ọ ní owó original gbogbo àwọn nǹkan yẹn jẹ́ máa tíyẹn bá bẹ̀rù ọjọ́ gbòǹde àlìkìyàmọ̀ èèyàn ò ní í ṣe ọpọlọ ò gbé wa dìde ọ̀tayọ̀ lásán ó wa ó gbúdọ̀ nílapa nínú wa ó gbúdọ̀ nílapa lérí pé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kan fẹ́ bọ́ nínú tiwa agbóhùn ọ̀rọ̀ àti ìjọgbọ́dẹ àlìkèyàmà torí pé àwọn kèfèrí tọ́lọ́wọ́n bá sọ wípé òun ó dá wọn dúró lẹ́nu náà jahannama báyìí ìyìn tí wọ́n máa nínú tí wọ́n máa ṣe nígbà tí wọ́n ń bẹ láyé náà ni pé wàá kọ́ọ́lù wọ́n máa sọ nínú ẹnu wọn báyìí wípé. ìyá ìlà àyájọ ní gbogbo táwọn ń ṣe ayé ni gbogbo ẹ̀ mọ kò sí nǹkan kan tí ń jọrun ayé náà ní bọ́ọ̀ bá ti lè fa gbùrù sí gbùrù rẹ̀ ó sì máa fagbó láyé ẹlòmíì wọ́n sọ fún pé ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ owó yìí pé kí ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ni àti sùúrù ṣe sùúrù kò gbogbo ibi tí ọba já sí ọ̀run náà là ń sọ ìwọ́dọ̀nù rí ìsọ òde bẹ́ẹ̀ àwọn ó ṣe tayé yìí náà nígbà àwọn bá ṣe tán ẹnìkan ni wọ́n sọ fún wípé ah ọlọ́run fẹ́ so oògùn owó wọ́n wá ní wọ́n yọ ojú rẹ̀ kan ni wọ́n fi bá a sí ẹnìkan wá ní pé à ọlọ́mọdé òun sórí ibu ojú tóun fi ń yọ ní pé à kí ni ìwúlò ojú méjì tí à ń jẹun ó ní kí ni ìwúlò ojú méjì ẹni ẹ dákun ẹ tóun bá rí ibi tóun ó ti kàn yọ tà òun á sì wá glasses tó ní kí ni wọ́n mọ̀ pé sójú ṣẹ̀bẹ́ ẹyọkan tó kù kí ni ìwúlò ojú méjì tóun ṣe gbà tóun lọ ń to àgánlé àná kí láǹfààní ojú méjì ẹ wo ibi tọ́mọ ènìyàn bàbára àádáadáa lé ayé ṣé ẹ mọ̀ pé irú eyín o bọ́bá ni ó fọ ọmọ tó bí kalẹ̀ yóò fà kalẹ̀ òun sọ bí àwàdà ni ṣùgbọ́n níbi àwàdà náà lèyìn tí máa ń mọ̀ tọrọ tán bá ní kírú eyín o fọ ọmọ tó bí kalẹ̀ yóò fi lẹ̀ nítorí fi ojú rẹ̀ onígini wọn bá bá dé òun fi lẹ̀ ah, Stephen Johnson akọrin Amẹ́ríkà kò rí náà ó ní yàrá yẹn lọ́wọ́ <laughs> ẹ wo nǹkan gbogbo àwọn tán bá ń sọ ọrú ọ̀rọ̀ yẹn náà làwọn tán máa ń sọ pé ya ilá duni bẹ́ẹ̀ lómi bá gbé nǹkan ìlú tí ba bá pọ̀ sí nǹkan máa ń wọ́n bẹ́ẹ̀ ẹ máa wọlé Yorùbá ra iṣu sunsun èyí tó ọmọ kékeré lè jẹ wọ́n bọ̀ gé e tọrọ bá tún kọ̀ ọ̀rọ̀ ní pé ẹ̀ tún bá gé méjì bíi five naira ah, ṣé yóò wà pé ọlọ́run fa àlùbáríkà sí yóò sì ta fún yẹn torí pé wọ́n mọ̀ ìtumọ̀ pé ọlọ́run fi àlùbáríkà sí bẹ́ẹ̀ yẹn sọ láwọn àgbègbè ibi táwa wà yìí sọmọ àlùbáríkà torí pé gbogbo ọ̀rọ̀ wọn ni ya ilá haya túnà dùnìyà ayé yìí ni gbogbo tiwọn ayé ni kò sójú àánú bó ti wọlé ẹ̀kọ́ mọ́ bọ́ bá tiẹ̀ ẹ ẹ ṣe ẹ ṣe torí ìtọ́ ọlọ́run wo ọ̀dọ́ ọlọ́run wo débì kan bẹ́ẹ̀ bá sì ráwọn àwùjọ ẹ̀sìn táwọn èèyàn ti bẹ̀rù ọlọ́run ẹ rí i pé wọn a sì fi nǹkan rọ̀yàn lọ́rùn kódà ẹ máa rò pé ṣé kínní yóò sì wáá pé wọn báyìí lẹ́lòmíì fi máa sọ pé ah, àwọn haúsá téèyàn bá fẹ́ lọ rajà lọ́dọ̀ haúsá tán bá fẹ́ wọ̀n wọn a sì tún fàyà wọ́n wọn a fàyà wọ́n alùbáríkà làwùsá ń dólé lórí gbogbo bá a ṣe wá ń ṣe tóun gbogbo ẹnu ló gbà á ń tọ̀ wọ́n lẹ́yìn ni ẹni tó bá fẹ́ járọ̀ mi kó sá Àbújá National House of Assembly bẹ́ẹ̀ yẹn bá débẹ̀ bọ́ ọ bá wọ ọbẹ̀ haúsá lọ́wọ́ mọ̀ ọ́ gbọ́ bó ṣe ṣe tàjẹ́ àwọn gágágá ni ọba ṣe bó ń ṣoṣoṣo haúsá ni wọ́n mọ̀ sọ ọba àṣọ pé gbogbo yẹn ni wọ́n ti gbà tán ọmọ bá gbé báàgì tẹ̀lé lẹ́yìn ni ntí ń jálùbáríkà nìyẹn ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ibi tó bá ti jẹ́ pé ní ilá hayatuna dúníyà ayé bẹ́ẹ̀ lómi ń tajà gbogbo nǹkan ló ti sí lórí ọjà wọn gbogbo ẹ̀ ló ti sí mọ́ kí sísì kó wá fi sísì kó ṣe ẹ̀ fi ṣe tọ́lọ́hún láyé kò ní lè fi tọ́lọ́hún yóò ní lálà kò pé wà àrírà bẹ́ẹ̀ kìnìún ó sì ti ó ti ta ó ti jẹ àìmọye èrè yóò tún máa fọlọ́hún búra pé wà láyé òun sọ́ọ̀tì ni òun ò ti jẹ nǹkan kan látàárọ̀ bẹ́ẹ̀ sì ni ó ti jẹ mẹ́wàá gbogbo àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ìníyà ilà hayatuna duni kódà àwọn èèyàn bá dérí ipẹ́ fẹ́ẹ́ fẹ́ mọ lọ́dọ̀ bàbá mi arákùnrin kan fẹ́ẹ́ fẹ́ mọ bàbá kan ngbò wá débẹ̀ bàbá yẹn wá ní pé ah, ṣé wò yìí kí ni statement of account yẹ ọkọ̀ mu wá ná ẹni pé ah òun ò ẹni tó bá lówó lọ́ní dájọ́ pé àlọ́ ọ̀dájà nífowó báǹkì pé ah òun ò tiẹ̀ mọ̀ ná <laughs> báǹkì gan gbà ó sì fẹ́ yà wò pé nínú ilé ṣé o ní fridge gidi inú ilé àwọn freezer gidi ah mi ò ní ṣùgbọ́n àmọ̀ tí máa tutù omi gidi ọlọ́run ó sì máa tutù kódà tẹ́ pé mo mọ̀ pé ọ̀rọ̀ kan ni bá bomi inú àmọ̀ lóòótọ́ lẹ́sìn ṣùgbọ́n wọ̀ yóò lè fẹ́ bèèrè àní fún ọlọ́mọ wọn ò fún lọ́mọ ṣùgbọ́n tẹ́lòmíín bá dé tó ṣe bìnàbìnà bí ò lẹ́sìn tó bá ní owó lọ́wọ́ yóò rí ìyàwó fẹ́ẹ́ kódà bó ṣe pọ́ lọ ya ọkọ̀ yẹn ni ṣùgbọ́n tó bá ti gbé wá tí ń rò lùkì báyìí tí ń rò lùkì báyìí ẹ̀ tó à ń bẹ̀ ni pé mi ò fẹ́ kí ètò ìyàwó yẹn pẹ́ só ti yé tètè pe àwọn èèyàn rẹ wá kán tètè ṣe ìníyà ilà hayatuna dùnìyà materialism owó owó owó owó gbogbo ẹ̀ kò wá sí nǹkan táwọn èèyàn wá gbé kalẹ̀ mọ́ nítorí tọ́lọ́ kò sí òun la fi máa ń bẹ lọ́nkọ́lọ́n kó bá a san àwọn àfa wa lẹ́sàn dáadáa àwọn àfa náà máa káwọn ọmọ lẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ ọmọ mi ń bẹ bá afa bá ní ọmọ wo lè ké wa ọmọ ẹgbẹ́ bá bá ti ojókòó ẹ àfọwọ́ bá tún rẹ sí ẹjọ́ máa bọ̀ ẹjọ́ máa bọ̀ ẹ jẹ́ kó oníkàlùkù wa náà wo ibi tí oníkàlùkù ti fara jìn fọlọ́run gbogbo ẹ̀kọ́ ló kó jẹ́ ayé ayé ayé bẹ́ẹ̀ yẹn bá ti wá ń lé ayé ọlọ́run àmọ́ wòyàn ràn ọ̀yà máa lé ẹni tí ń lé ayé kì í láyé ọwọ́ rẹ̀ tẹ̀ àwọn tó kọ̀yìn sáyé láyé máa wá ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ńlá ńlá tí wọ́n lọ wọ́n padà di multibillionaire kan tó kù láyé Sheikh Adam Abdullahi Ìlọrí ọlọ́run kọ́ bá àforíjì gbogbo àwọn yẹn àwọn yẹn di multibillionaire kan tó fa ayé lẹ̀ wọn ò sì ní bùkátà sówó wọn ò lówó wọn ò sì wá wọn ò lọ́lá wọn ò sì wá bó ṣe máa sọnù àwọn ò wá ọlá wa ń wá wọn ẹ wo àwọn àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn àfáà tí wọ́n ti kọjá téèyàn bá padà lọ gbọ́yé asset in tí wọ́n filẹ̀ kán tó kó o láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè lólówó gan wọn ò ríro ẹ̀ filẹ̀ bẹ́ẹ̀ bá sì rí wọn wọn ò ní gbélé ayé lérí ayé wa máa wá wọn bẹ́ẹ̀ náà sì ni fún gbogbo èèyàn ẹ̀rẹ̀ ń tó yàwọ́ èèyàn ò ní yàwọ́ àfi kéèyàn ó fi ojú kékeré wo owó ẹni tó mú owó lọ́kùnkúndùn nú ẹ̀mí kò lè yàwọ́ ẹ̀ẹ̀mẹwàá lẹ́rìí tí ó máa pòwe pé irun mú òwe tí ó máa jáde lẹ́nu ẹ̀ ń gbogbo gbà nìyẹn irun mú ni irun mú ni irú wọn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá dọ́dọ̀ rẹ̀ owó tí ń bẹ́ẹ̀ nulẹ̀ ẹ̀ kàn rí kọ́ máa fi magi jẹ̀ kọ́ sòtí máa fi kọ́ ah, ṣé yóò ní bá rówó òun ó máa fi kọ́ تبيق كراما بها وفرطا صبابا ẹ jẹ́ ká wá ayé mọ́yà mọ̀ níwọ̀n torí pé ìròrí fílọ́sọ́fì àwọn kèfèrí ni gbogbo tí kèfèrí bá ń ṣe torí tó fẹ́ material benefit tó fẹ́ rí ń bẹ̀ ni mùsùlùmí ni máa ṣe nǹkan torí tọ́lọ́n mùsùlùmí ni máa ṣe nǹkan torí pé a fẹ́ fi gba láàdá lọ́dọ̀ ọlọ́n wo ni kèfèrí wá tó gbé nǹkan owó bí ó ṣe exploit àwọn ènìyàn bí ó ṣe láàrin nǹkan kékeré gbogbo nǹkan ni ó sì lérí ẹ̀ ọlọ́run ọba fi sọ fún wa pé wa kọ́ọ́lù ìníyà ilà hayatuna dùnìyà. ọlọ́run ọba ní gbogbo ìgbà tí wọ́n bá máa sọ̀rọ̀ àwọn kèfèrí tí wọ́n máa sọ ìníyà òun ni ẹ̀fọ̀rọ̀ ọlẹ̀ in tó kà wọ́n hayatu dùnìyà ayé tiwa tá a ti wáyé òun náà ló kà wá wàmà nàánú bímọ bẹ́rùn kò sí èyí tó kàn wá lórí ọ̀rọ̀ pé wọ́n gbẹ́ nìkan dìde ọlọ́run ní tí wọ́n máa ń sọ nìyẹn. wàlá ọ̀tàrọ̀ nínú wọn pè fún aláàárọ̀ bíbí ọ̀là àfọlá aláìsàmádà pẹ̀lú àpọ̀ ọdún bàrà wà rọ̀bìnà ọ̀là fàdúkọ̀lá àdàbàdúrà kùn tó ń tọ́kù ọlọ́run ọba ní wàlẹ́ ó tààrọ eré ànábì tó bá wá rí wọn ọlọ́run tó tún sọ lẹ́ẹ̀kejì wàlẹ́ ó tààrọ ìdè òkè fún aláàárọ̀ bẹ́ẹ̀m ọlọ́run ní ànábì àwọn kèfèrí yìí tó bá rí ibi tọ́rọ̀ wọn yóò já síjọ́ gbèdé àlìkìyàmà nígbà tá a bá dá wọn dúró láàyè míì ọlọ́run ní wákè fún iná mọ́sẹ́ olóhùn ọlọ́run ọba ní ìrẹ́ ànábì tó bá rí wọn níbi tọrọ wọn yóò já sí níjọ́ gbẹndé alikiyama nígbà tá a bá dá wọn dúró níwájú ọlọ́run ọlọ́run ní àwọn àmọ́ sọ pé kọ́lá alaysa hadha bil ọlọ́run ní àmọ́ bí wọ́n léèrè wípé gbogbo tá à ń sọ fún yín láyé sẹ́ẹ̀wá rí kó dòdòdò báyìí èwo ló já sírọ́ nínú gbogbo tá a sọ fún yín nígbà tẹ́ ń bẹ láyé asàdéhùn pàdà yín asàdéhùn pàpà yín asàdéhùn pa agbẹ̀yìn dìde agbẹ̀yìn dìde asàdéhùn pa fi iná jahannama hàn yín àfihàn yín inna Allaha la yukhliful mi'ad ọlọ́run ọba kì í yapa àdéhùn rẹ̀ ọlọ́run ọba làwọn a máa sọ fún wọn níjọ́ náà wípé nà. qala alaysa hadha bil haqq qalu bala. ọlọ́run ọba ni a máa sọ fún wọn pé alaysa hadha bil haqq ọlọ́run ni a máa sọ wípé ṣé kì í wá aṣòdodo ni gbogbo ohun tí mo sọ fún yín ẹ̀yin náà ẹ wo ẹnu lẹ̀ ẹ wo ẹnu ọkọ iná rè gbogbo ohun tí mo sọ náà lẹ̀ ti ń rí i gbàtọ́ lọ́run bá wá sọ lẹ́yìn fún wọn tán wọ́n wà máa sọ wípé kọ́ọ̀lù balẹ̀ wa rabbina onítọ̀ ọlọ́run ọ̀rọ̀ pàpàdà sáyé ìyẹn ò ṣeé ṣe mọ́ gbogbo ohun tó sọ àwa náà ti rí kó dodo ni wà rọ̀bì náà afọlọ́nbúra òdodo níṣẹ́ wọ́n wà máa fọlọ́nbúra páwọn gbà bódodo ni nítorí wípé ìbéèrè tí wọ́n kọ́kọ́ béèrè lọ́dọ̀ ọlọ́run lákọ́kọ́ pé kọ́lọ́run ó dá wọn padà ìyẹn ò ṣeé ṣe nígbà tí wọ́n rí pé ò ṣeé ṣe mọ́ náà wá ń sọ pé ọlọ́run ah, òótọ́ ni òótọ́ ni bọ́yá tí wọ́n bá ń sọ pé òótọ́ ni ọlọ́run ni ọ̀dà ọ̀dà ti gbọ́rọ̀ sí mi lẹ́nu <laughs> gbogbo èyí tí wọ́n sọ yẹn náà قالوا فذوقوا العذاب بما كنتم ọlọ́run ní ẹ ńgbà tẹ́ ẹ ti sọ pé ó rí bẹ́ẹ̀ èyí ò ní ẹ jáde nù náà fàdókò làdábà ẹ máa tọ́ ìyàwó ẹ máa tọ́ ìyà yẹn wò bí máa kàn tán báwo yẹn báwo sábàbíyà ni ẹ bí sábàbí máa kún takfurun mi ò ṣàbòsí fún yín anikẹ́mọ tọ́yà náwó látara ipasẹ̀ pé yìí náà ṣe kìfìrí láyé tó bá sì pé ṣe tọ́lọ ni ìyẹn ò ní tọ́sí yín nínú sóràtù gáfẹ́r ọlọ́run ọba ń sọ fatir sóràtù fatir ọlọ́run ọba ń ṣàlàyé ń tó jọrọ eléyìí nígbà táwọn kìfìrí a'udhu billahi minash shaitani rrajim. a'udhu billahi minash shaitani rrajim. والذين كفروا لهم نار جهنم ọlọ́run ọba ni waladhina kafaru lahum naru jahannam ọlọ́run láwọn kèfèrí ntí ó máa jẹ́ tiwọn níjọ́ gbẹ̀ndé alikiyama ọlọ́run sọ pọ́nbé lahum naru jahannam tiwọn ìpín tiwọn nìyẹn ọlọ́run dákun má ṣe wá ní kèfèrí ọlọ́run ọba mi sọ àwọn lahum naru jahannam naam. لا يقضى عليهم فيموتوا لا يقضى عليهم لا يقضى عليهم فيموتوا ọlọ́run ọba ní ìyanu náà yẹn lágbára ó tó ń tí máa gbẹ̀mí ṣùgbọ́n a ti kádàrá pẹ́ nìkan ò ní kú mọ́ la yókù dọ̀ ọlọ́run kó mọ̀ fara ni wá. Amen ẹni tára bá ní táwọn èèyàn ń tọ́jú ẹ̀ tó ń tọ́jú ẹ̀ nígbà tó bá tásì kan ní pé ọlọ́run ìnira yìí pọ̀ mọ́kùnrin sọ́dọ̀ ṣé àmọ́ kéèyàn ó sọ bẹ́ẹ̀ kí ni ìgbàgbọ́ wa ni wípé tó bá ti dákẹ́ ìnira yìí ó ṣe kí ni yóò lọ kí nira ọmọ náà mọ́ lọ́lọ́run fi ni wọn ò ní kú wọn ò dé point of death báyìí ikú yẹn ò ní wá ọlọ́run ọba ní ọmọ náà láyé kó dọ́ àléhìn fàyàmù ìnira náà yóò pọ̀ débi pé yóò kù díẹ̀ kẹ́mi ò jáde báyìí ẹ̀mí ò ní jáde. a sì ní torí ìpara ní káwá ṣèyà yẹn ní fúfúyẹ́ fún un. bá a ṣe ṣe gbogbo ẹni tó bá lòdì sí tọ́lọ́run láyé nìyẹn bá a ṣe san wọ́n lẹ́san nìyẹn náà. وهم يصطرخون فيها وهم يصطرخون فيها ọlọ́run nígbà tí ayé bá dojú ẹ̀ wọ́n wà á mọ kíbò sí wọ́n máa lọ́gun bí èdè ará abẹ́kúta wọ́n máa pariwo wọ́n wà á máa ké nínú náà wọ́n wà á máa ní rọ́bà náà èyí tí wọ́n ò pè láyé pé ọlọ́run ọba wa o kò tún sẹ́ńtà náà tó fẹ́ pè ń bẹ̀yẹn mọ́ ọlọ́run ọba àfijọ́ pé wà á dọ̀ ọ́lá àní ọmọ kàánú yàtúntàrú ọlọ́run ni wọ́n gbàgbé gbogbo tán pè láyé yẹn wọ́n gbàgbé ẹ̀ ọlọ́run ni wọ́n máa sọ pé rọ́bàná ọlọ́run ọba wa o. wọ́n ní ọlọ́run dákun mú wa jáde nínú ààyè yìí nàmẹ́lì sọ̀lẹ̀ hàn kálí láǹfààní àti ṣiṣẹ́ rẹ̀ torípàwá náà ti mọ rírì iṣẹ́ rẹ̀ báyìí àti mọ rírì kákírun àti mọ rírì ká gbàwẹ̀ àti mọ rírì ká tẹ̀ láṣẹ rẹ̀ àti mọ rírì ká yàgò fún tọ̀fẹ́ àkàríjìnà nàmẹ́l sọ̀lẹ̀ ha mú wa jáde ká lè láǹfààní àti ṣiṣẹ́ rẹ̀. ọlọ́run ọba iṣẹ́ tá a la fẹ́ ṣeun náà lèyí tó yàtọ̀ séyìí tá a ṣe láyé wọ́n tún tún sọ fọ́lọ́run pé kì í ṣerú èyí tá a ṣe tẹ́lẹ̀ òun la fẹ́ padà lọ ṣe láyé dákun ọlọ́run náà ọlọ́run ọbọ̀ wa máa fún wọn lẹ́sìn wípé awàláminu amẹ́ríkún ọlọ́run níṣẹ́ mi ìwà ti fún yín lẹ́mí gúngùn nígbà tẹ́ ń bẹ láyé ni. àsìkò téèyàn lè fi gbàtọ̀ ọlọ́run téèyàn lè fi rántí ọlọ́run téèyàn lè fi gbọ́ wá sí mo ti fún yín gbà tẹ́ wà láyé ológójì ọdún olóàádọ́ta ọdún ológọ́rin ọdún ológọ́rùn ọdún láyé kò sí kan tó fi ṣe tọ́lọ́ ń bẹ̀ ọwọ́ à ń béèrè lẹ́nìí pé ká dá ọ padà pọ̀ wá ṣiṣẹ́ rẹ iṣẹ́ wo lọ fẹ́ wá ṣe. àsìkò tó èèyàn lè fi ṣe tọ́lọ́hún àsìkò tó tó téèyàn lè fi ṣe tọ́lọ́hún tó lè rí nǹkan bá mo fún yín ẹ ṣì lò jàmá wáàsí ńlá ni ọ̀rọ̀ yìí àwa náà ń lo tiwa là ń lo yìí kórìkàlùkù ronú síbi ṣe ń lo tiẹ̀ ìsín bó o ló ṣe lò ìdúnta bó o ló ṣe lò ìdúnrin bó o ló ṣe lò ìgbà èwe rẹ bó o ló ṣe lò ẹni rẹ yìí gan bó o ló ṣe lò tètè ronú sí kó tó wá dìgbà tó wà á máa tọrọ ìsẹ́kọ̀ǹdì lọ́dọ̀ ọlọ́run pé tọ́lọ́run bá lè fún ọ ó fi ṣètò ọlọ́run ṣùgbọ́n yìí ò ní bá a mọ́ àsìkò tá a láǹfààní yìí ẹ jẹ́ ká fi ṣe tọ́lọ́hún àsìkò tá a láǹfààní yìí ẹ jẹ́ ká fi tẹ̀ láṣẹ ọlọ́hún gbogbo nǹkan kí nǹkan tó lè dí wa lọ́wọ́ àti má ṣe tọ́lọ́ ẹ jẹ́ ká yàgò fún un lọ́lọ́run ọba fi ń sọ fún wa ń bí ọlọ́run ó ní a sọ fún ọ pé wá lámínú amírẹ́kọ́m sẹ́mi ò ti fún yín ní ọmọrù ẹ̀mí gúngùn lérílẹ̀ ihi ma tó ìpẹ́ ntọ́ bá nìkan ṣe àsìkò yẹn ti tó fún láti ṣe tọ́lọ́hún ẹlòmíì ń bẹ tí ó gbé wà àlìjẹ́nà gbogbo ẹ̀ bọ́yá lójú sí ọdún kan tó ṣe lọ tó sì sọ́dọ̀ ọmọ àlìjẹ́nà kódà tẹlòmíì ò tó bẹ́ẹ̀ ìwọ sì lọ almost fifty years seventy years hundred years láyé àwọn ará kọ́ọ̀lẹ̀ kò forí kalẹ̀ fọlọ́ àrà kọ́ọ̀lẹ̀ kò gbàwẹ̀ àrà kọ́ọ̀lẹ̀ kò ṣètò ọlọ́run wá ń béèrè àsìkò kékeré kò fẹ́ padà wá sáyé. màtàbá kárọ̀ àjọ àwọn ọlọ́run ọba ní orí ìyẹn lẹ wà títí wájà kúmù anadiru una almout tí kú fìdí wa báyìí ẹ wá ń béèrè pẹ̀ẹ́bẹ́ padà ọlọ́run yìí ò ṣeé ṣe mọ́ so látara adé eléyìí tí wọ́n náà kó jẹ́ wá sí fáwa náà báwa náà ṣe ń lò yìí kóníkàlùkù ronú bí ṣe ń lò kóníkàlùkù ronú bí ṣe ń lò àǹfààní la níyì láti lè lékún nínú iṣẹ́ olóore àti láti lè tọrọ àforíjìn lérí ibi tí kó wá wá bá kù sí torí pé kò sẹ́ni tí kò kù síbi púpọ̀ oògùn èsì kùn kó nínú ọmọ manuel kẹ́nìkọ̀ọ̀kan wa ká túnra wa ṣe kún rọ́bì tọ́ljà ṣe wà rọ̀fà àrọ́ àyàtà àmàlẹ́ ife ilẹ̀ ọ̀la ìfẹ́ jẹ́dẹ̀ bílà hazali wà ń tabi tàbí nàkẹ́sìn. wa in sha'urta binaqisin fika ta'rifuhu fagadiru hakabil qur'ani wa kitamile. kùnrọ́bì tọ́ljáṣe ìwọ náà di ara rẹ lámùrè pinnu decide pé mo fẹ́ ṣe tọ́lọ́hún. pinnu pé mo fẹ́ jìnnà sẹ́sẹ̀ tó o bá pinnu kò ní rọrùn pinnu kọ wá bẹ lọ rọ́bì ṣe wá àmàlẹ́ wàṣẹ́rẹ́ ìlànà ẹ̀fẹ́ ẹlòmíín bẹ́ẹ̀ tó gbogbo nǹkan ní fi bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọlọ́run fún yín rọlé tó bá òun yóò dà sáwàdà bí ó sì máa ṣe lọ nìyẹn títí tí gbogbo ọjọ́ òfin lọ́mọ lọ ẹlòmíín bẹ àwàdà ló fi báyà rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ gidi fún kò ní kakún. wàṣẹ́rẹ́ ìlànà ìfẹ́ jẹ́ dèbìlà. wasere ìlàláì kóníkàlùkù ó mọ̀nà ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ pọ̀n èmi máa tèmi sọ́lọ́n ìwọ náà mọ̀ tiẹ̀ kóníkàlùkù wàṣẹ́rẹ́ ìlàláì lọ fi jìde bèlà bela jìde béèyàn bá gbé dígí lọ́wọ́ tó bá lẹ́lòmíì lòún rí kì í sáró òun lòún rí ọ̀ǹtàn rẹ̀ jẹ́ ní kọ̀tàyàn wasiri ilala ife jẹbẹ bila salim wasiri ilala ife jẹbẹ bila salim wa in sha'urta bi naqisin fi ka ta'rifuhu wa in sha'urta bi naqisin ìwọ náà mọ̀ bi tó kù sí. anta taarifu ọmọ fúnra rẹ anta taarifu fadàbẹ̀rọ àkàbẹ̀ kọ̀rọ̀ àníwá kẹ́tàmẹ́lẹ́. ibi tí wọn náà kù sí yẹn anta taarifu wọn náà mà nígbà ó ti wá mọ́ yẹn fọ́gázírò hákàbẹ́ kọ̀rọ̀ á ní wá kéta mi fọ́gázírò hákàbẹ́ kọ̀rọ̀ á ní wá kéta mi. wá gbéra rẹ lọ sídìí alukur'an lọ ka ọ̀rọ̀ ọlọ́run ibi tó bá ti ba ọ wí ń bẹ̀ tètè yá máa túnra rẹ ṣe ibi tó o bá ti ṣe dáadáa tọ́lọ́wọ́n bá ti yin dáadáa tó o ṣe ń bẹ̀ ṣe fagadero akabe kọrọani wate. mùsùlùmí wa sọ ko o ní kurani le. akabe kọrọani wate. ọlọ́run ló sì mọ iye novu tó ní novu ọlọ́run ló mọ iye novu ẹ̀ tí mo ń kà gbogbo newspaper ti ń jáde lójúmọ́ kò sí yìí tí e kà gbogbo headline pátá ni ó kà yóò tún rìn láti bí lọ sí nepa yóò fẹsẹ̀ rìn lọ kí ló dé kí lẹ̀ ń wá káàkiri òun fẹ́ ka headline gbogbo pípà tó jáde lẹ́nu kò wá ka kan nu Qur'an. akabe Qur'an wa kitamili kadazero akabe Qur'an wa kitamili. kónúkàlùkù wa ká tètè túnra wa ṣe ntọ́lọ́wọ́ bá ń sọ ní tí ó ṣe ní sọ yẹn kò sí èméjì ń bẹ̀ ní tí ó sì ṣẹlẹ̀ nìyẹn àwa abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ nǹkó máa ṣe wá ládàrú mọ́tọ́. kalimata ni kàfé fàtà ni. salamu ala rasulillah ìbéèrè kan ń bẹ tí wọ́n béèrè láti bí tafsir bíi mẹ́rin sẹ́yìn òun náà ni ẹni tí ó súnmọ́ ìyàwó rẹ̀ nígbà tí obìnrin ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wípé ǹjẹ́ ìtanràn kan bẹ fún un àwọn jùmùhóòrù imam malik imam abu hanifa àti imam shafi'i àwọn dúró lórí wípé ẹ̀ṣẹ̀ ńlá gbà òní ẹni ẹ̀ṣẹ̀ kó sì lọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run torí pé ó ya ó fojú rí na òfin ọlọ́run ó sì fagàgà ẹ̀ṣẹ̀ ńlá ya pẹ̀lú kó súnmọ́yàwó rẹ̀ nígbà tí ìyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣùgbọ́n imam ahmed bin hanbal rahimahullah àwọn ní hadith kan bẹ tánàbí sallallahu alayhi wa sallam sọ wípé ẹni tó bá súnmọ́ ìyàwó rẹ̀ yóò lọ tọrọ àforíjì ṣùgbọ́n yóò san kàfàrà imam ahmed bin hanbal dúró lórí ọ̀rọ̀ yẹn àdìsí ń sì lálàáfíà kí ni kàfàrà ń anabi ní dinar au nisfu dinar pé yóò fi dinar kan yóò fi ṣe sọ́dákọ̀ yóò fi ṣètọrẹ àánú àbí kó mú ìlàjì dínàrù àwọn àfààní bó ló ṣe á jẹ́ pé ìlàjì àbódidi wọ́n lẹ́ni tó bá lówó lọ́wọ́ yóò fòdìdí dínárù kan yóò fi ṣe sọ́dá kọ́ ẹni tí ọba ní tó kù díẹ̀ káàtó fún ìlàjì dínárù so a wá sọ fún wa pé a fẹ́ mọ iye tí dínárù jẹ gan nínú owó àbá sọ bẹ́ẹ̀ so èyí ó lè jó rọrùn lọ́wọ́lọ́wọ́ ń sìn yín dínárù kan four point five gram of gold ni four point five gram of gold ó ní dínárì kan so ìyẹn túmọ̀ sí wípé iye tí dínárù kan tó wá jẹ́ pẹ̀lú pé ká convert ẹ̀ sí ẹ̀. Eh, iye tí dinar almost closing to thirty thousand naira àbí bẹ́ẹ̀ kọ́ ó fi thirty thousand lórí ipò súnmọ́yàwó rẹ̀ lórí ìṣe kan sùn ó fi closing to calculation tèmi ṣe ń bí twenty eight thousand one hundred thirty six twenty nine thousand alimuhim gbogbo ẹ̀ súnmọ́ra wọn báyìí dinar kan sìn ká sọ pé twenty nine thousand àti díẹ̀ so tó bá súnmọ́ ìyàwó rẹ̀ ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ all of it be almost twenty nine thousand so bọ́bá ń wẹ̀. so ẹni tí ọba wa ló lọ́wọ́ bíi fifteen thousand nisfu dinar obìnrin nǹkan o lè fọkọrà fún àwọn aláìní kò sídìí tí ó fi rí bẹ́ẹ̀ ni pé láti lé wa léré jìnnà sí irú irú òṣìṣẹ́ bẹ́ẹ̀ so kọ́lọ́n kí ó ṣàánú wa ìbéèrè tí ẹni tí ò sí nílé tó wà lẹ́yìn odi tó fẹ́ kọ ìyàwó rẹ̀ lẹ̀ tọ́láàkú lè wáyé bẹ́ẹ̀ kódà tọ́láàkú lè wáyé through phone tọkọ bá sọ fún ìyàwó rẹ̀ wípé anti-tolic ìlú Amẹ́ríkà ni ti ń kọlu ẹ̀ pé mo kọ́ ọ lẹ̀ o máa ṣe ń dà rẹ̀ tó bá ti parí ń dà rẹ̀ jẹ́ kí n mà tó bá ti parí anti-tolic mo kọ́ ọ lẹ̀ o so lórí fóònù kódà ó lè kọ lẹ́tà kọ lẹ́tà pé èmi lágbájá ọmọ lágbájá pẹ̀lú pé mo fẹ́ ní báyìí ṣe lẹ́rìí sí i ní ọjọ́ báyìí déètì báyìí mo ọ̀tà mo sọ gbólóhùn pé mo kọ ìyàwó mi lẹ̀ wọ́n sì mú lẹ́tà wọn lọ fún ìyàwó wọn so ó lè wáyé bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà Islam ṣùgbọ́n yóò da kẹlẹ́rì kó wà níbẹ̀ torí pé ẹlòmíì lè lọ fọ́ọ̀jì ohun rẹ tí ó máa ìyàwó rẹ pé òun ti kọ́ lẹ́ o ó sì lè má ṣe wọ ṣùgbọ́n aláyè ha yóò ní ẹlẹ́rìí ó lè wáyé bẹ́ẹ̀ bákan náà tí bàbá kan bá pinnu tó bá fa akẹ́kọ̀ọ́ rí pé òun ò ní jẹ́ kí ọmọ òun obìnrin kó fẹ́ ọkùnrin kan àwọn ìdí tí bàbá fi lè sọ pé kọ́mọ rẹ̀ ọmọ fẹ́ ọ dáadáa ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ẹ sọ lọ́nà méjèèjì ó lè dárùn gbọ̀n sí àmì súná sì lè wà lára rẹ̀ o sì lè wọ́ ọmọ dọ́dọ̀ mi kí ni mi ò fún ọlọ́mọ nítorí pé èso ọmọlúàbí ọwọ́ àmọ́ pariwo mi kiri ẹ̀ sí wo ẹ̀ torí ẹ̀sìn tí mo ń ṣe ni mo lẹ́sìn o ẹ̀ ṣe mi lẹ́sìn báyìí wọn ò fún mi lọ́mọ kíní kan kì í ṣe pẹ́sìn yẹn nìkan là ń wọ̀ ànábì ni ìdá àtàkùn man tardona khulqahu wa dinahu fazawijuhu anábì ní tí ẹni tí ìwọ ọmọlúàbí rẹ̀ bá tẹ̀yìn lọ́rùn àti ẹ̀sìn rẹ̀ ẹ̀sùn yìí ọmọ yẹn fún ẹlòmíì ń bẹ gan pẹ̀lú ìwọ ọmọlúàbí àti ibi tó ti wá a sì wù yẹn kéèyàn ò fún lọ́mọ tóbi bá sọ wípé òun ò fún ọ lọ́mọ o lè sọ pé ah ibi èèyàn dáadáa ni wípé ah ibi tó ti wá ẹ̀ ṣe ibi tó dáa gbogbo àwọn tọrọ kiri ká káà rẹ wọn ì ṣèyàn gidi pòkì ni wọn fujar ni wọn so ọmọ tá a ti wá rè pẹ̀lú ẹ̀kọ́ ìsìn láti kékeré a wà lọ sọ sínú ibẹ̀ yẹn là dòńlá Saudi ń ṣe lóòfin lọ Saudi kọ̀ ọ̀rọ̀ ọmọ Saudi fẹ́ ọ̀ bá àdá ju òun ò lè fún ọ níbo lẹ́mọ̀ tó ti wá tó gbọ́ ọmọ wọn lọ́bẹ̀ ṣe ẹlòmíràn ẹ o ti ẹ̀ pọ́n mọ́ wọn àwọn tó lọ mọ́ wọn nítorí nítorí wọn náà lọ fọ́ ìlú rẹ oríṣiríṣi nǹkan lóòbí lè fi sọ pé òun ò fún ọ lọ́mọ wọn so ló fi jẹ́ pé tí bàbá kan bá lóun ò fún ọ lọ́mọ àwọn tó tún jẹ́ bí àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ olóye á tún wá rán wọn lọ pé ó lè má lè sọ fún wọn bẹ̀ tí yóò sọ fáwọn yẹn ìdí tí òjò òun ó fẹ́ fún lọ́mọ ẹni yẹn sọmọlúàbí àwọn òbí rẹ̀ ṣe èèyàn rẹ̀ wọn ẹ̀ ṣe òbí mi ó lè sọ pé lórí ìyẹn ni òfìfẹ́ fún lọ́mọ ọmọ rẹ̀ obìnrin wá lọ lágídí ẹ lọ so yìgì lẹ́yìn bàbá òun ṣùgbọ́n wọ́n yọ̀ǹda rẹ̀ ìtí sì máa lé ọmọ wálé tàhà yìí máa ṣẹlẹ̀ àmọ́ àwọn òbí mi ń bẹ tó ṣe wípé òbí ń gan aslan pòkì ni àti róbì kan tí kìí ṣe pé wọ́n sọ fáwa táwa lọ ọbẹ̀ báyìí tó sì ń sọ pé àáfà ẹ̀ wá ṣe rọ́mọ òun yìí ẹni tó ń fẹ́ kọ́ fẹ́ ẹni yẹn kìí ṣe muslim sotiye ẹ lè sọ pé kìnìún lòun o kì í ṣe muslim bet òun ti ra ń bá sọ̀rọ̀ díẹ̀díẹ̀ ó lòun ó kírun tó ti yé ó múra ìlú ìbò lọ́wọ́ níjọ́ tó ń bá dẹ̀ ṣe wedding fún wàṣọ àyìndé lòun ó pè tí ó wá sí ọmọ sì ní ní múra bí ẹlẹ́sìn so tẹ wá bẹ bàbá bẹ bẹ bẹ bẹ bẹ tó ní láyé o ẹni tó mọ yẹn ó fẹ́ náà ni ẹ wá wo ẹni tó lọ́mọ wọn lọ fẹ́ torí owó ó sì fẹ́ sọ ẹ̀sìn ọmọ yẹn dànù nínú sẹ̀rẹ́ Islam ọmọ yẹn gbúdọ̀ yarí tó bá rí ẹlòmíì tó lẹ́sìn tí ó fẹ́ tí bàbá yẹn ò bá wàlíyù rẹ̀ sultan ẹni tó jó lórí mùsùlùmí ní ìlú yẹn yóò ṣe wàlíyù fọmọ yẹn wọ́n so yìí gẹ̀ kódà pé bàbá yẹn mọ́ fara mọ́ wọ́n so yìí ọlọ́wọ́n sì fa àlùbáríkà sí nítorí pé bàbá yẹn yad'uha ila an-nar ibi iná ní fa lọ so lórí abala abẹ yẹn lànàfẹ́ sọ́sálàmù tó pé as-sultan wàlíyù liman la wàlíyà so abala abẹ ń ó lè wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n ká ọlọ́run kí ó ṣàánú wa. bákan náà ẹni tí ń bá ìyàwó rẹ̀ lórí fóònù ó sáré para àwọn ti tutù ó sì wà nú àwẹ̀ kọ́lọ́run kí ó kó ṣàánú wa. ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àfàwà Ali bá bá a sí ó ní kuntum kuntum mura'an madha'an àfàwà Ali ó ní mo jẹ́ nìkan tó mi pẹ́ mi. ó ní wakuntu astahi an as'ala rasulillah sallallahu alayhi wa sallam limakanati ibnati indi olójú wa ń tì mí àti béèrè ìdájọ́ nípa tí máa ń ṣe mí yẹn lọ́dọ̀ ànábì torí pé ọmọ ànábì nìyàwó mi ojú ń tì mí láti lọ béèrè fa amartul mikdada bunul aswad ó ní mo wá pa mikdada bunul aswad láṣẹ pé bá ń bi ànábì léèrè pé tí èèyàn bá mọ̀díyù èyí tí máa omi tí máa ń wá tọkùnrin bá ro adùn àbọ̀ fi ọwọ́ ka obìnrin omi èyí tí máa ń wá òun tó bá wá sóbàlù ṣé èyàn ó tọ́ àlùwàlá ṣe ni àbí kí lèyìn ó ṣe ànábì wa ni sọ fún wípé yóò fọ gbogbo abẹ́ rẹ̀ kì í ṣe odò ibi tí nǹkan jáde nìkan gbogbo abẹ́ yóò fọ ẹni tírú ẹ bá ṣẹlẹ̀ sí so irú ẹni tẹ́lẹ̀ yìí náà ṣẹlẹ̀ sí nínú àwẹ̀ yóò lọ fọ gbogbo abẹ́ rẹ̀ àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ ala asọ́hí aqwalil ulama pẹ̀lú ìtura láàfíà nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ wallahu alam. ẹni tó ṣe wípé ń mutí wọ́n wá bá àfa àpò ẹ̀dá kun ẹni yìí ọ̀rọ̀ etí rẹ̀ ti kó lójú ẹ̀ ẹ bá wa níbẹ̀ lọ́n fún kó fọ́ tílẹ̀ àfa wa ni àwọn tiẹ̀ lóògùn kan táwọn máa ń ṣe fẹ́ẹ́ ti bá mutí tọ́lọ́hún fi mú kúrò ní ọkàn rẹ̀ pé ẹ bá wa ṣe nǹkan yẹn fún ìgbà tí wàá ṣe oògùn náà ó tún jẹ́ pọ́tì ni wọ́n ó tún fi ṣe oògùn anabi ah, sallallahu alayhi wa sallam anabi ní ọlọ́run ò fi ìwòsàn yín síbi tó ṣe léèwọ̀ so tó bá yẹ pé bí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kan ni wọ́n fi bá a ṣe àti bí wọ́n bí ẹ̀dọ̀ màálù ni wọ́n sì láti jẹ fún tí ó mú tọ́kàn rẹ̀ ó fi kó ń bẹ̀ kò sí láì fi bí èyí ṣùgbọ́n tó bá ti ń di ọ̀rọ̀ pé ọtí ni pé at least kó tó di pé yóò lò tán yóò lò bí ìgò sinapu méjìlá kó tó <laughs> ṣe é mọ̀ pé inú rẹ̀ ó dùn gan yóò ní ẹ wò ẹ sábò ẹ bọ̀ ẹbùn ẹbùn ń ṣe so kọ́lọ́hún sọ wa ń bẹ̀ ìyẹn kò lẹ́tọ̀ọ́ so ti kọ́lọ́hún ṣàánú wa ẹni tí ó fẹ́yàwó kìtàbíyà tó pé ìyàwó rẹ̀ ṣe mùsùlùmí christian lápèjúwe tọkọ yẹn bá filẹ̀ ayé sílẹ̀ obìnrin yẹn yóò ṣe idda yóò ṣe òpó four months ten days yóò ṣe lókùrú gbà tó ń jẹ́yàwó ẹ̀ àfi tó bá sọ pé òun ti kọ́ ọ́ lẹ́yìn lókù bá jẹ́ wípé ìlànà tó fi fẹ́ nílé bàbá rẹ̀ òun náà ni ìlànà tí kiri yóò fi ń fún yàn lọ́mọ tó fi san gbogbo tí wọ́n máa ń san tá fi fún níyàwó ó ti fẹ́ náà nìyẹn ní sùlọ́kà náà nù nítorí pé àwọn ọmọ máa ru àwọn ọmọ gbogbo yìí táwọn ń sọ yẹn so òun náà rí nílẹ̀ kó tó lọ fẹ́ ọmọ kiri yóò sùn mọ́tá pé gbogbo tán máa ṣe níbi ọ̀dọ̀ wọn pé àwọn fi fún yàn lọ́mọ náà ló ṣe kò sí ìsìn náà ìyàwó rẹ̀ náà ni tó bá fi bí yẹn ṣe yìí nìyẹn wallahu alam Ah, bákan náà ẹni tí bàbá rẹ̀ filẹ̀ ayé sílẹ̀ tó wọ́n wá sínlé níbi tó wá wà lọ́hùn só lè kí solatul ghaib irun kíkírun sókùlà nígbà tí ò sí òkú yẹn ń bẹ náà ń pè ní solatul ghaib àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ ọ̀nà ni anabi kírun yẹn sí anajashi ọba habasha anabi kìsìlá ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ solatul ghaib sheikh afawa sheikh abdulaziz bin abdullahi bin baz rahimahullah àwọn ní ó lẹ́tọ̀ ẹni tí ó fààyè lẹ̀ kódà tí wọ́n ti kírun sí la níbì kan táwa náà bá sara wa jọ níbòmíì kódà kẹ́ni yóò mọ̀ sí bẹ́ẹ̀ àwa náà lè kírun yẹn sí lára sheikh bin baz sọ pé yẹ ju so lẹ́tọ̀ sheikh alalbani nasiruddin alalbani rahimahullah àwọn nílà wọ́n ní kò lẹ́tọ̀ọ́ wọ́n ní tó bá ṣe wípé a màmá dájú pé wọn ò kírun sẹ́niyẹn la òun ló lẹ́tọ̀ọ́ ká sọ pé a fẹ́ kírun sọ̀látùl gáìbù sí i ṣùgbọ́n tó bá yẹ pa bá ti màmá dájú wípé wọ́n ti kírun sí i lára kò ní ìdí káláwo ó sì ṣẹ̀ kírun sí i lálẹ́ kò àṣàràwájú àmọ́ kírun sí i lálẹ́ so ọ̀rọ̀ àwọn àáfà ó pín sí méjì lérí ẹ̀ ibi téèyàn bá wá fi sí tó bá yẹ pé ọmọ yẹn fi sọ́dọ̀ ti sheikh bumba sọ̀rọ̀ ìmọ̀ ọ̀la àjẹpọ̀ ó sàwọn ọ̀rẹ́ rẹ̀ kan náà ẹ̀jọ̀ lẹ́kọ̀ọ́ pé ẹ̀dá àwọn ẹ̀jọ̀ kírun sí bàbá àwọn la lórí mọ́sáàbí àlàyé ti sheikh bumbas rahimahullah sùmọ́tà yẹ pé lórí ọ̀rọ̀ ti sheikh alalbani rahimahullah òun lẹ́ni yẹn dúró lé lórí kò lẹ́tọ̀ ṣùgbọ́n èyí tó fẹ́ tẹ̀síwájú ọ̀rọ̀ sheikh alalbani rahimahullah wallahu alam nítorí pé ìrun tánàbì kí sí nàjàṣì lára kò sẹ́ni tí ó kírun sí nàjàṣì ó nìkan ni mùsùlùmí ní habasha nígbà náà lànà bíbí kírun sí la sheikh al-Albani rahimahullah wọ́n wá ní àìwá amọ̀ye àwọn sàábé tí wọ́n kú lẹ́yìn odi tánàbí sì gbọ́ tánàbí òsì torí ẹ̀ sọ pé ẹja kírun sọ̀rọ̀tòlù gáyé bùsílà ní Madina tó bá yẹ pé mọ̀ṣòro yíya rẹ̀ wà á mọ̀ báyẹn ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kú tí wọ́n ò sí níbi tánàbí wọ̀nyẹ kánàbí ò tún kọ́ àwọn èèyàn jọ pé ẹja kírun sí àwọn náà la ṣùgbọ́n Nàjáṣì òun òun gba mùsùlùmí lòun àwọn tó sì rọ kiri ká rẹ̀ kì í ṣe mùsùlùmí ni wọ́n wọ́n lè dì tí ànábì fi kí sọ̀rọ̀tòlù gáyé so wàá jẹ́ pé ó máa ń da ẹni tá a bá mọ̀ pé ah, ṣé wọ́n sì kírun sí ẹni ìlà ń bì báyìí pé alẹ́ kì í solatul ghaib bẹ̀tà láyà à ń wò pé èwo ló tẹ̀sùn ẹ jù ni kì í ṣe pé a da ọ̀rọ̀ kan nù fún kan so kọ́lọ́hún bá kọ́wọ́lá tó bẹ̀ ìtọ́ bá ti téèyàn bá fi sí ń bẹ̀ òun náà lè yóò fi ṣiṣẹ́ wallahu alam ṣùgbọ́n ètò tẹ̀sùn lọ́dọ̀ tèmi ni mo ni mo sọ̀hún. àwọn oníṣẹ́ ọwọ́ pé nǹkan ten naira ni ṣùgbọ́n àpè fún ẹni tó fẹ́ rà pé twenty naira ni ṣé kì í ṣẹ̀ṣẹ̀ ni kọ́lọ̀ǹkọ́ wọlé àtúbí rẹ̀ kò ṣàánú wa téèyàn bá ka kìtàbù lìbẹ́ẹ̀rì ọ̀rọ̀ nípa títajà rírajà nínú Islam ẹni tí ó mórí bọ́m̀bẹ̀ ní gbogbo oníṣòwò ah yóò yóò ṣe díẹ̀ kódà àfa ìdúnlé láwà ní tí náà náà ń ta tíà tí ń ta dàbínú tí ń ta kínní òun náà mú yóò ṣọ́ra torí pé àwùjọ wa tá a wà gan títí kọ́ wa láwọn kọ́kúkọ́ mi àwọn tó fẹ́ rajà náà fẹ́ kọ́ sọ́ọ̀tì so àjọ ń dẹra wa ẹni tó fẹ́ rajà gan òdòǹdò kò jèrè so kọ́lọ̀ńkọ́ la tóbi rẹ̀ kó ṣàánú wa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó yẹ kí àwọn ìdánilẹ́kọ̀ọ́ kó máa wá lóòrèkóòrè kódà mo sọ fẹ́ nìkan jọ kàn mọ́ ni tó bá kébi tó wà ní lọ́sẹ̀ẹ̀sẹ̀ ká máa tírìtì alibẹ́ẹ̀rù àkàmù alibẹ́ẹ̀rù fil islam lọ́sẹ̀ẹ̀sẹ̀ bó ṣe thirty thirty minutes lórí rédíò ká máa ṣàlàyé ẹ̀ èèyàn gbọ́ mérìírí nínú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam pé ah ṣé èsì náà ni gbogbo wa ń jẹ báyìí lórí òwò ṣíṣe bẹ́ẹ̀ sì ni àwọn sàábẹ́sòwò wọn jèrè ẹni tí ò jẹ́ kéré ó wà ní òwò wa mọ́ náà ìwo tá à ń pa pọ̀ mọ́ yẹn sọkọlọ́ nǹkó ṣe àánú wa ẹni tó fẹ́ ṣe iṣẹ́ lọ́dún èèyàn abẹ́bọ̀ tún nǹkan ṣe ń bi mọ́tò rẹ̀ nǹkan tá abẹ́bọ̀ tún ṣe nǹkan yẹn twenty naira ni wọ́n ń ta ẹ̀ gbọ́dọ̀ pé twenty five twenty naira náà ni iye owó sẹ́ẹ̀mí tí mo fẹ́ gbà ò nìyí ẹ̀ sì dín mi bẹ́ẹ̀ mi ò dín ọ́ o iye tí ń gbà nìyẹn nǹkan pè ní ló déédéé ní ẹnu Islam ṣùgbọ́n oníṣẹ́ náà ti mọ̀ wípé tí òun bá sọ wípé twenty naira lòún gbà yọ ọ̀nà sí five naira in tó sì fẹ́ rà yìí nǹkan ten naira ni òun náà bá ya pé thirty naira so ó ti yọ twenty naira rẹ̀ lórí èyàn ó ti ti gba five naira owó iṣẹ́ so bí a ṣe ń ṣe láwùjọ wa ń bì nìyẹn bó ṣe wáá rí yẹn bí ẹni yẹn ṣe wulẹ̀ kó trust èèyàn tó ń jọ tó bá lọ kẹfín níjọ́ yẹn náà lèèyàn ti tẹ́ lọ́dọ̀ rẹ̀ kò tó fojú àpọ́nlé wo ẹni mọ́ pé ah bóun ṣe ń respect àfa yìí àṣẹ ń gbà wọn so ó ti ba ìjọmọlúwàbí ààrẹ yẹn so èyí tó lóore jù ten naira ni wọ́n ń ta kínní kódà ẹlòmíì bá débi wípé ah ẹ̀dá àjọ lọ ibi tó ti ń ta kéèyàn má tẹ̀lé wọn lọ ló pé èèyàn tó o yóò ti seju àwọn tán àwọn ibo tí ń ta o ti mọ̀ yóò ti pè ẹ̀hẹ́ ṣe this na customer ẹ̀hẹ́ wọ́n ti ó ti nítumọ̀ yóò padà wá gba ìléhùn padà lọ́wọ́ ibo òun ní tó ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ìjẹ̀gùn ni o kọ́lọ̀ ń wa torí pé owó olówó lọ ń ọkọ tó jáde ńlé famia tí ó wẹ̀ tí ni o. èyàn ò gbúdọ̀ payàwó èyàn tì kéèyàn wá jáde lọ òwò lọ bá lọ ni dáwà lọ bá lọ ni nǹkan kan lọ bá lọ ni gbogbo gbèdéke rẹ ẹ lẹyìn oṣù mélòó mẹ́ta àbí mẹ́rin oṣù mélòó ni Umar fún tahadid mi ò rántí ẹ̀bí dọ́pt inṣàlá lọ́la aṣọ alimuhim ó gbúdọ̀ ní gbèdéke. àmọ́ ọkọ tó ṣe wípé ọsọ fún ìyàwó ẹ̀ pẹ̀tọ̀ gbogbo nǹkan ṣe rí nàìjíríà yìí òun fẹ́ sá lọ sí amẹ́ríkà láti lọ mọ gbìyànjú ńbẹ ìyàwó náà àgírí gbé ọ̀dà ìtẹ̀ bá sáà ti ń dọ̀hún ẹ máa fi nǹkan ránṣẹ́ sílé òun kankan wọ́n ti jọ àgírí gbà tó dọ̀hún gbogbo nǹkan ò tí ì jọra kọjọ bí ń sun abẹ́ bíríìjì torí pé bẹ́ẹ̀ yẹn bá dé gbogbo bẹ̀ ọ́ ẹ wá rẹ àánú rẹ ní o tún ṣe àwọn èèyàn mi ẹ máa máa bọ̀ lé ẹ máa bọ̀ lé ẹ bọ́ ṣe á di à ń sọ abẹ́ bíríìjì tó bá ṣèlérí pé tí wàá fẹ́ wálé tó bá kú bí oṣù kan yóò wà lọ́mọ jẹ àwọn oúnjẹ kan tí yóò wà mọ wú nígbà bá wà wálé ọ̀nà ká ah, ó ti jọ bẹ́ẹ̀ ó ti sọkọ́lọ́ kó sànù wa òun wá sọ fún ìyàwó pé tọ àwọn sì ń sọ́gbù o gbogbo nǹkan tó pa yóò dá njọ́ wo lẹ́ wálé pé ọ̀rọ̀ wálé rè kò tiẹ̀ tí ì sọ̀rọ̀ wíwálé àwọn sì ń sọ́gbù so pẹ̀lú pé àjọsọ láàrin òun àti ìyàwó kò bá lọ́dún kan kò bá lọ́dún méjì ìyàwó náà ní complaint ogun ọ̀jọ̀jọ sọ ni ó sì ń fi nǹkan ránṣẹ́ sí ń lé sí láì fi bẹ̀ ṣùgbọ́n tíyàwó bá ní kọ́ máa bọ̀ ń lé o òun ò lè ṣe sùúrù mọ́ tọkùnrin yẹn bá sọ pé ó sì ń sọ́gùn ń sọ́gùn ìyàwó yẹn gbé ọkọ yẹn lọ sí adájọ́ ṣẹ̀ríà tọ́ba lè jù wọ́n tù wọn ká pé kóbìnrin yẹn lọ fẹ́ kọ́ lọ mi so ti yọ wá báyìí so a gbọ́dọ̀ ju àwọn obìnrin lẹ̀ kákan pa wọ́n tì kéèyàn ó kàn lọ láì ní kíta fún á jẹ á mú wọn ọgọ́rọ̀ nǹkan pọ̀ tóbìnrin bùkátà sọkọ rẹ̀ tóbìnrin bùkátà sí ọkọ rẹ̀ láti lè bá a ṣe kò kárí àwọn nǹkan kọ̀ọ̀kan so látara délé kí ọlọ́run kí kó ṣàánú wa tí màmú bá jókòó níbi kútúbà alákọ̀ọ́kọ́ láti lè bẹ̀rẹ̀ kútúbà ẹlẹ́ẹ̀kejì kò sádùá kankan téèyàn máa ń ṣe ń bẹ̀ tó lálàáfíà jílísà yẹn dé jílísà tá a fi ṣe òǹpinya láàrin kútúbà méjì ni kì í ṣe pé bóyá àdúrà kan pàtó ń bẹ tánàbì ni a ṣe ń bẹ pé pé bí màmú ṣe jókòó yẹn àdúrà kan ni máa ń ṣe kò sádùá ti máa ń ṣe akálàṣe ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní anabi sallallahu alayhi wa sallam anabi ní àsìkò kan bẹ níjọ́ juma Ina fili juma ati la saa. anabi ní àkókò kan bẹ níjọ́ juma tó yẹ pé ẹni tó bá ṣe déédéé àsìkò yẹn lẹ́yìn tí ń bẹ lọ́wọ́ Ọlọ́run ó gbàdúrà rẹ̀ gbogbo ọjọ́ jimá lásìkò yẹn àwọn onímọ̀ wa ń tu pé àsìkò wo ni àwọn kan ní lẹ́yìn ìrun àsùnbà tíyàn bá kásùnbà ta àwọn kan ní lẹ́yìn ìrun àlásìrè àwọn kan ní nígbà tí mọ̀ọ́mù bẹ̀rẹ̀ wọn so oníkàlùkù ń sọ so lẹ́ẹ̀fìmọ̀ rẹ lójú ọmọ bá ti bẹ̀rẹ̀ òun náà ó lè ṣeé ṣe kó ṣe pé àsìkò ní ṣùgbọ́n pàdúrà kan pàtó wà ń bẹ̀ kó sádùrà kan pàtó ṣùgbọ́n gbogbo ọjọ́ jímọ̀ kéèyàn má fi gbogbo àsìkò ṣeré ńjọ jímọ̀ kéèyàn má bẹ̀ bóyá ọlọ́run lè ṣàánú yẹn kéèyàn ó ṣe kó ń gẹ àsìkò yẹn bákan náà ọ̀rọ̀ ẹni tí ó ta sẹ́ẹ̀tì twenty thousand fún yẹn twenty five thousand èèyàn ní khiyar téèyàn bá gbọ́rọ̀ rẹ̀ lọ sílé ẹjọ́ èèyàn lè gba five thousand tó kù èèyàn lè gba padà lọ́wọ́ rẹ̀ èèyàn sì lè sọ pé ẹni bí ni ọmọ ọ̀rọ̀ àjàmọ́ gbowó ẹ̀ àmì gba kíní ẹ̀ bá mowó mi khiyar yẹn ẹni ẹni alẹ́ ìtìkáf inṣàlá apàdà ṣàlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí ìtìkáf gbogbo mọ́sálásí tán bá ti ń kíjímọ̀ ó lẹ́tọ̀ọ́ ká ṣe ìtìkáf ń bẹ̀ ẹ má jẹ́ ó wa lọ́wọ́ èyí tó lọ́lá jù òní mọ́sálásí mẹ́ta Mẹ́kà Madina àti Masjidil Aqsa so kéèyàn ó ṣe ìtìkáàfù bẹ́ẹ̀ òun ló lọ́lá jù ṣùgbọ́n yẹn ò nọlifáì pé a lè ṣe ìtìkáàfù nínú àwọn mọ́sálásí tí ó kù ní gbogbo àgbáńlá yìí so bí yẹn ṣe jẹ́ nìyẹn hada wallahu alam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu